ayé máìlì akásí ilé ayé jàmbátà fún jàmbára lóde ayé ọ̀rọ̀ yìí lé gan ta ló lè yé òbẹ̀fọn lábàtà ó yọ bẹ́ẹ̀ tì í sómi lóró pé ó mú kú ní tààbọ̀ tí. asakoko pẹ̀lú kòkó rẹ̀ wù asakoko pẹ̀lú kòkó asakoko pẹ̀lú kòkó rẹ̀ wù àjọgbẹ ni láyé asakoko pẹ̀lú kòkó rẹ o asakoko pẹ̀lú kòkó asakoko pẹ̀lú kòkó rẹ o wọ́n àjọgbẹ ni. ọmọ ayékálá kò sí wọn ò lè ṣe torí owó owó owó kúrí eégún. ṣebí ọ̀pọ̀ ló daṣọ ènìyàn bóra o àmọ́ tírú wọn tún lọ jẹ́ kókó o. apá ìṣẹ̀lẹ̀ ló ń la nínú ayé o ìgboro ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. apá ìṣẹ̀lẹ̀ nínú ayé o àní bẹ̀bẹ̀ lọ o. asakoko pẹ̀lú kòkó rẹ o. asakoko pẹ̀lú kòkó asakoko pẹ̀lú kòkó rẹ o. wọ́n á jọ gbẹ ni. ṣebí bójú bá rí ẹnu yẹ kó dákẹ́. tó torí pa parí exam báyìí kí wọ́n máa yaṣọ mọ́yàn lára lókun náà ti fi bíléèdì ya ara èèyàn nísìnyí wọ́n tiẹ̀ ní lọ́ọ̀kì tiẹ̀ wọn aráṣọ tiẹ̀ ya. tí mo kí ṣe kó mi tètè já pa wọn bá ti yaṣọ tèmi náà pẹ̀lú blade mẹ́rin ọ̀rẹ́. èmi gbọ́ngọ́ mo sáré sóòtù mo sáré sóòsì kó má balẹ̀ raṣọ tèmi náà yà ẹ̀mí mi kò sí bẹ́ẹ̀ pọ̀. àzìmí mi tiẹ̀ mọ́ kí. Wèrè Rebecca báwo ló ṣe máa wúrú wà báyẹn? Aṣọ tí wà lọ́rùn ẹ ò ya aṣọ aláṣọ ló ń ya. Ewu ah, ah, wáṣọ mi náà, tó yẹ pé mi kí lẹ fẹ́ faṣọ ṣe kò yé mi fún yín ṣé o fẹ́ wọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ni àbí kí o fẹ́ wọ̀ lọ sásàlátù because mi ò understand bí o dẹ̀ fẹ́ o fẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ jogún ẹ̀. Ah, kí ni gbogbo ilé tó ń sọ yìí náà tó bá yẹ pé mi ò wọ kókó sísàlẹ̀ nǹkan ah, ah. mádé wòrí wàhálà ẹ̀ máa fẹjú èsùn mọ́ mi ẹ̀ ewu gbogbo aṣọ ewu gbogbo aṣọ mi náà. wàá máa fẹjọ́ èsùn mọ́ mi ẹ̀ wọ́n gan fọ́ níṣà. ta lérè sí mọ́mí ò bá gbé bí kò ṣe légbò Rèbékà lọ lọ fẹjọ́ sùn ṣé tí mọ́mí ẹ̀ bá wà responsible ọmọ máa rí rádaràda báyìí gbogbo ó ti ya gbogbo aṣọ mọ́ mi lára òwú yàgbọ́n lọ́mọ òun ọmọ òsì ọmọ rádà àdófò nísìnyí ah ọlọ́run aṣọ tó yẹ pé mo máa ń lọ every morning ni. ìgbàkọ̀lẹ̀ ní sùnú mọ́tò káàbọ̀ àlàwà kálà òṣè olúwa òǹbojú mi jẹ́ ṣé dèrò kọlùkọ́ bá mi gbà ṣọ́ṣọ́dún nípa tí yọ sọ̀rọ̀. mọ́mí wa, mọ́mí ẹ̀ ò sí nílé. bọ́lá lọ. ṣàdédé ni mọ́mí ẹ̀ fi ìwọ́ di àyàmú bó ṣe fìdí jálẹ̀ nìyẹn lọ bá rush wọn lọ sí hospital. Ah, ó fìdí jálẹ̀ bíi ti báwo ẹ kí wọ́n lẹ́yìn ṣe ń bíbà yìí àti hospital wọn lọ́gbẹ́ máa mi lọ. Rebecca farabalẹ̀ just be calm everything will be alright trust me. hospital ò tẹ̀lé rush máa mi lọ ó pa mí. ti ṣaláìsí. ṣaláìsí ṣaláìsí bíi ti báwo how when why but she didn't tell me anything wọ́n sọ gbogbo fún a pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà pé wọ́n kọ òkú lọ́tún wọ́n kọ òkú lósì at the end of the day a padà rí bí bo àṣírí òkú sí a padà rí ìyá Rebecca sí. lẹ́yìn táwa ti bo òkú báyìí ọ̀rọ̀ tó ṣe torí ilé tí ìyá Rebecca ń gbé tó dákẹ́ ilé mi rẹ́ǹtì ni and uh, owó ilé ẹ̀ tí ó ti dìú ó yẹ mọ ibi tí mò ń bá ọ̀rọ̀ lọ torí ọmọ yìí ó yẹ kí ẹbí mójútó kó má dàbí ọmọ ilé ọ̀dọ́ tèmi dẹ̀ rí ẹ̀yin náà mọ ilé olórogún lélẹ̀ ẹ̀mọ́ mi kì í jẹ́ tó gbọ́dọ̀ máa sọ fún yín hmm. àwọn ìyàwó mi méjèèjì kódà èyí tó jọ mọ wọn gan tó bá kúrò nínú ilé ó máa ń dúpẹ́ ni wájú ọ̀pọ̀lọpọ̀ opportunity wọ school òun wálé títí tó máa fi graduate á ah. ń bèèrè pé mo tún wá fẹ́ wọlé ẹ mọ̀ pé ẹ ó ti oyè yìí <clears throat> èmi wá wò ó pé ìwọ Lámídì pé kò mọ̀mọ̀ ìsọdọ̀. Lámì kí lẹ sọ Lámídì wọ èwo ni kí náà sọ. bọ́dá mi ẹ mọ̀ pé èèyàn ò lè pọ́síbù nínú àwọn ọmọ méjì tó jẹ́ ti mọ̀lẹ́bí wọ́n ti wà lọ́dọ̀ mi pẹ̀lú àwọn ọmọ tèmi iyún ti kún ọ̀rẹ́dì ẹ̀ tún wá ní kí n tún mú eléyìí náà mọ́ra à kò lè pọ́síbù ní báyìí àpò ráìsì kan kò tó wàá jẹ mọ́ lọ́dún kan. Hmm. gbọ̀ngàn o láwọn èwo dàgbọ̀rọ̀ jẹ́ àpò ráìsì fọdún kan ẹ̀yìn jẹ́ ni. ẹgbẹ́ mi kò ń ṣe ojoojúmọ́ là ń jẹ ráìsì ìjọ sunday sunday la máa ń jẹ a sì gbọ́dọ̀ jẹ fọdún kan o tó fọdún kan mọ́ báyìí ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run kí n lè mú sọ́dọ̀ ẹ wo èmi ń rò èmi ń rò bọ̀dá wa bóyá kẹ kẹ jẹ kó máa lọ gbé lọ́dọ̀ bọ̀dá súnkàn mi ẹ mọ̀ pé àwọn tiwọn àyà wọn gbé dáadáa. bọ̀dá bọ̀dá tèwo ṣé bọ̀dà súnkàn mi mi tún wà níbí ẹ̀yin náà ní bọ̀dà súnkàn mi kẹ́ <laughs> bọ̀dà súnkàn mi kọ́ bóyá ẹ̀yin náà mọ̀ olórí ẹbí ẹ̀yin náà mọ̀ pé àkẹ́yìn pé tan ajáko kan lè mọ́ mú un. aláìsí ẹ̀yin lè mọ́ mú un. ká má rí báyìí nípò lòwú olórí ẹbí náà mọ̀ nínú yàrá ẹyọkọ tí mò ń gbé pẹ̀lú ọmọ mẹ́ta àtìyàwó ní kí wọ́n mú ilé olójú kí ó kí ó yìí kó tó wá máa gbé pẹ̀lú wa ní abẹ̀lẹ̀ ìtàsí nígbà tí ìyá ẹ̀gàn náà tó wà láyé ìyá ẹ̀ wúlò fara kò wúlò fẹ́ bí kò sí kẹta fẹ́ ṣe nínú fámìlì tá a máa pè yé olè tó dojú kí ó kí ó tó máa wá. ẹ tí yẹ bá ṣe sọmọ náà ṣe ẹ. Ah, olórí ẹbí tí mo ní kí n fọ̀rọ̀ sínú bí àgbà ni tí mo ní kí n lọ kí wọ́n lé ni kò sí kẹta ọmọ lójú kí ó kí ó yìí e, kò sí kẹta òfojú mi rí èyí lẹ ní kí n mú sílé bàbá kò lè wọ ẹ̀kẹ́. Hmm. ẹ wo ṣé mo bu yín rí àbí mo pè yín bàbá bírun rí abirun ah! ọmọ yín gan ṣé mo bu lábirun rí mi ò burú nà. àtibẹ́ ah, gbọ́ tibẹ́ ah, eh, eh, ẹgbẹ́ ìfitara yín gbọ́ ọmọ tán ni kí n mú kó máa gbọ́dọ̀ mi nìyẹn. Eh. ṣé tiẹ̀ rí mi kò tẹ̀lé báyìí gbé yàrá ẹyọ kan yẹn láyé mi ṣé mi ni màá gbé yàrá ẹyọ kan pẹ̀lú pé tẹ́sí pọnú lẹ́yìn yẹn i'm too pretty for that. má sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni orí burúkú sọ̀hún ọgbẹ́nu rẹ sọ̀hún ojú ẹ̀ fẹ̀ntòfẹ̀ntò báyìí mọ bọ́ lọ́wọ́ nù tó mọ bọ̀ ọ̀ka orí rẹ̀ ò pé rárá rárá ni ọmọ àlè ọmọ àbí ìpàbẹ. bọ̀dá gbọ́dá kalẹ̀ ẹ mọ̀ jẹ́ ntàn yín ọmọ ẹni ìní burú burú burú kálí fẹ́ kó pàjẹ́ ṣe gbọ́ ìfọlọ́ọ̀bẹ yìí. bọ̀dá mi ṣe é rí gbogbo nǹkan tá à ń gbàgbẹ́ nígbàgbọ́ ọtí látàárọ̀. èmi ò rò bó yẹ ká mọ̀ ọ̀rẹ́sẹ̀ mọ̀ gbákì ṣebí a ti gbọ́ pé kò síbi tán ṣe fẹ́ bíyàn sílé ayé tí ò ní ní bàbá àti ìyá ọmọ yìí sì rèé a mọ̀ pé ìyá rẹ̀ ọ̀dọ̀ tiwa náà ti wá ìyá rẹ̀ sì ti kú bàbá rẹ̀ wà láyé ẹ̀ ṣe kí a gbé ká mú lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kó lọ́mọ gbé pẹ̀lú bàbá rẹ̀. bàbá wo bàbá wo nígbà tí a ti bí ìyá ẹ̀ tó jẹ́ ti tiwa kò wà responsible báwo ni bàbá ìṣẹ̀fẹ́ wà responsible tó máa máa gbọ́dọ̀ yá hmm. ó yẹ kẹ́ ti mọ̀ pé bàbá rẹ̀ kò lè wà responsible láéláé. Hmm bàbá rẹ̀ ẹni kò wà responsible lóòótọ́ ni bàbá rẹ̀ wà responsible ah. àbí hmm. bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé sì tẹ. ọ̀rọ̀ bàbá ẹ̀ tẹ̀tẹ̀ sọ yẹn mọ́ ọmọ ẹnu débẹ̀ rárá rárá rárá ẹ̀yà fi bàbá ẹ̀ ń gbé ọmọ ọ̀dà mọ́. ẹ ó yẹ kẹ́ ti mọ bí ìyá ṣe rí lọmọ náà ṣe máa rí. ẹ wò ẹ wò ẹ hmm. eh, ṣe rí bẹ́ẹ̀ ṣe ní eh, sísítà tiwa tó jẹ́ ìyàmọ̀ gbogbo agídí àtàrí pé kò burú tó bàbá ọmọ ni ah! bàbá mi jọ bàbá mi jọ ó wà láyé bí ẹni tí ó sì ah! very very irresponsible jẹ uh-huh. gbọ́ rí bàbá mi jọ níyàwó thirty six. Ah! ó tán eh? oh. gbogbo òlu tó transfer lọ nígbà tó wà ní iṣẹ́ ológun ló ti fẹ́yàwó ah. tó bá transfer lọ sí maiduguri ó máa fẹ́yàwó maiduguri branch ó ní Lagos branch ìyàtẹ̀lé Lagos branch ó ní Ọ̀yọ́ branch ó ní Kwara branch ó ní maiduguri kò sí ìlú ibo gbogbo ẹ̀ ló ní ìyàwó sí ah, so gbogbo ìyàwó thirty six yìí kò dẹ̀ sí kankan tó ń gbélé ẹ̀ báyìí. Ah, gbogbo àwọn ọmọ gan mo gbọ́ pé gbogbo ọmọ ti ti ti ti kó lọ́dẹ̀ sọmọ kọ̀ọ̀kan lọ́dẹ̀ ah, so he is very irresponsible human being ìdí hmm. sergeant ló dé tó fi retire tó ń pè ah. tó ń pè rẹ̀ bàbá mi jọ ah. kò di commission officer rí fọ́jọ́ kan. ọ̀rọ̀ ti lẹ́lẹ́rìí. so ṣé irú ìyẹn lẹ máa tó wá ní kọ́ mọ èyí tí nǹkan ti ń ṣe lọ báyìí kó tó wá lọ bárò yẹn ṣé nǹkan ò tún ní ṣe é sí. ẹ ẹ sọ pé lẹ́yìn ò ṣe é gbé ọ̀dọ̀ mi ló ní rúùmù ẹyọkọ tí mò ń gbé òun ò lè gbé bẹ́ẹ̀ ẹ kí wàá ní ẹ fẹ́ ká ṣe. ṣé ìwọ tiẹ̀ kọ́kọ́ fà mọ́ra náà. ó lóun ò lè gbé rúùmù kẹbìrì lọ́wọ́ ẹ̀ nǹkan tó lọ́dọ̀ mi. ẹ wo ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé àti ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátá ló yé mi lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ó ti yé mi pé fẹ́ fi style tì mí dànù ẹ fẹ́ gbà mí sọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà èmi náà wá bàbá mi lọ màá wá bàbá mi jọ lọ má dé ló máa gbé pẹ̀lú tó mọ̀ pé gbogbo ẹ̀yin mo lẹ́bí ìyá mi báyìí. gbogbo ilẹ̀ useless. ààrùn lọ́rọ̀ ààrùn tó bẹ̀rẹ̀ lórí ẹbí ẹ̀ ló mú fún mi. ẹ̀yin ló ra ẹ̀yin ní ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀sìn ẹ̀yin tó bọ̀ ó dọ̀rọ̀ tí sọ látàrọ̀ ọdún. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ntọ́ dùn mí dùn ẹ wọ sọ ti kọ́ abirùn ni olódùn mi láyé. èyí kò dáa wù. pépé ká ní kẹjá pa wù ẹ̀yìn ìṣìjókò. Rebeka ní kẹ̀ṣẹ̀ mi ẹ̀yìn ní báwo. Rebeka ṣe bó yẹ kó kọ́púrèé kọ́púrèé àmóyà mi lẹ́nu bó ṣe ń kọ́púrèé kọ́púrèé ọmọ bàbá mi jọ ìmọ̀ ìṣe bọ̀ lọ Rebeka tẹ́rí yìí ó jọmọ mẹ́jọ lọ. Rebeka wo ẹni tó bá fẹ́ kó dáhùn ẹni tó bá wù kó má dáhùn wà láti nìyẹn torí ẹ̀yin alánoya ẹ̀yin aláyọnu sọ àmọ̀ ẹ máa máa gbọ́ gbogbo ìta yìí ààrẹ ń tó dáhùn bóun ìkẹ́ dáhùn bóun ìkẹ́ má dáhùn. mo ti kẹ́ ń ti máa kí nu yín ti di ẹ̀ gbọ́ pé mò especially eyin obinrin tẹ wà látàjọ́ ń gbénu compound tó ba sọ̀rọ̀ onígbèraga ni akínyín kò sẹ́ta tó lè dáhùn pé à bàbá sọjà ẹ̀ máa káàárọ̀ àbí ọ̀pọ̀ nu ilẹ̀ kò le ọkọ yín various husbands tẹ wá bi tẹ wá dálé mo bi. tẹ̀ ń gbé bí àìgbọ́ràn sọ̀kan ilẹ̀ nu lè o. mo mọ̀ọ́mọ̀ láti kí ni tí n bá bọ́ ta lé mi láàárọ̀ tí n bá kíyàn sọ̀rọ̀ ọyàn ni mo lè má kẹ́ anybody tí ó ti yé yín mo lè fẹ́ kẹ́ mọ̀ pé sójà lé mi yes hello please láti bo láti bo ta lé léyìí ṣé wọn náà rán wá ni. ó ti èmi Rebecca ọmọ àṣàbí láti Èkó sá. come again. Rebecca ọmọ àṣàbí láti ìlú Èkó ní máfolúkú sá. ọmọ. àṣàbí. ọmọ ṣadọ́là. bẹ́ẹ̀ ni sá. Rebecca. Rebecca dododo ní má folúkù ṣadọ́là ìyàwó èkó tí mo fẹ́ sẹ́kọ̀ ìyàwó ni mo fẹ́ ṣadọ́là o tí mo tí mo rún táìmù yẹn two thousand and four ìgbà yẹn mo fún ìyá ẹ lóyún Rebecca tó ń sọ pé ó bí yẹn olódò yìí. bẹ́ẹ̀ni sọ èmi ni sọ. come come come come how are you how are you sọlá fíà ni o <laughs> ah, gúnyàn ah, how are you roll by roll by a ah, a ah, a ah, a ṣàdọ́là bàbá wèrè ó má tọ́jú ẹ̀ gan ọmọ òkín pẹ́ dàgbà ibo ló wá travel bò ló lọ àti pé báwo ló mọ àdírẹ́sì bíi. ṣẹ́rí màmí ti kú tọ́rẹ́ mo fi wáyé kọ̀ tọ́rẹ́ àwọn fámìlì wọn nípa àwọn ò lè gbà mí sọ́dọ̀ ọmọdé tọ́rẹ́ mo fi wáyé kọ̀. hold on àṣàbí ti kú. bẹ́ẹ̀ni màmí ti kú. honours dead ni. mo kò dé láti school wọn ní pé màmí ti kú tọ́rẹ́ mo fi wáyé. wọ́n lọ school kó tó padà dé náà nìyẹn ti kú bẹ́ẹ̀ni sá. wọ́n pàyà ènìyàn. mo. ìṣèbọ̀dọ̀ ya èèyàn ló ń gbé. bẹ́ẹ̀ tó ń gbé. ẹ lè discover pé àwọn àjẹ́ wà ń bẹ̀ gbé nǹkan torí irú ikú yẹn wà suddenly. bẹ́ẹ̀ni sá. ọ mà ṣe ooo wọ́n wá ní kó wá bàbá ẹ lọ ìyẹn ló fi ló mi débi. bẹ́ẹ̀ni sá ọmọ ibi wo tẹ̀ fẹ́ gbà mí mọ́ra rárá ọgbọ́n wọn kọ́ wọn kọ́ lé mi síta ó lé mi dànù ó lé mi ó ní kí lọ́wọ́ bàbá òṣì mi lọ. ó lọ skul ni. mo ṣe parí waec mi ni. kò parí waec. bẹ́ẹ̀ni sir. sọ̀rọ̀ iṣẹ́ òun ló fẹ́ kọ́. náà mo kọ́ṣẹ́ mo fẹ́ mo fẹ́ ṣe tí bá ti ṣe jí sí mi tó bá wà òkè mo fẹ́ wọ unilag sir. ok o ti ṣe iṣẹ́ owó tó máa fẹ́ràn ẹ̀rọ ayé skul. ẹ̀yin lè máa sponsor mi. oh mo ti gbàgbé àfi bó ṣe sọ yìí ọkọ mi ti fò. bẹ́ẹ̀ni sir. Okay, gbé báàgì ẹ gbé báàgì ẹ wọlé come inside please. ẹ jẹ́ bá mi fọwọ́ kan gbé all right ah, ah, ó ga o ẹrù gbogbo àwọn ẹrù ìyá ẹ náà ló kó àbí. bẹ́ẹ̀ no ẹrù mi náà ni ó sì kú lè má padà lọ. ìbọn náà sì yá ẹ sí. ibi. kí ló dé tí wọ́n ń jẹun tó ń fọwọ́ gún ẹ̀bà kí ló kọlu ẹ nísìn Rebecca mm. hey listen this is military family sójà ni bàbá ẹ that must be good example from you oúnjẹ tiwantiwa ló ń fọwọ́ gún báyìí ó dá sọ́mi kí ló dé tí òun ẹ̀ bá jẹ́ ni àwọn ẹbí ìyá ẹ̀ ò tírè ní ọlọ́run láti fún ẹ lẹ́bàá jẹ́ ni wo ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà tí ò tẹ̀ tún jiná tó bá jẹ́ èyí tó jiná sí pẹ̀lú ọbẹ̀ tó tó tó gbé kiri dání sí i àtẹ̀tún mánéjẹ. ẹ̀bà wo ni o jiná. eléyìí kò jiná. o jẹ́ panu ẹ mọ́. ọmọ tó ń bú bàbá ẹ ni pé bàbá òun ò mọ ọmọ ṣe ń ro ẹ̀bà kò mọ bẹ́ẹ̀ sí ìtàn bíyà ẹ̀ ṣe lọ ló fẹ́ gbọ́. tí n bá la ẹ̀bà mọ́ ẹ lórí ojú à tábàtẹ̀ tí ń sọ̀rọ̀ ìyá ẹ̀ wà á dẹ̀ bẹ̀rẹ̀ sí máké wa máké ebi mo pa ìyá ẹ̀ ni. nígbà tó ti dé níwọ̀nba tó dé mo ti mẹ́nu kọ ìyá ẹ̀ ẹkún ni yẹn wá ní kí n má bẹ́ẹ̀ wí sójà ni bàbá ẹ̀ kò jẹ́ kórìí ẹ̀ dorí kodò kíá straight kórìí ẹ̀ straight wa continue eating ẹ̀bà máa jẹ́ mo tí wọ́n fi train mi kékeré nìyẹn wọ́n náà máa jẹ́ ṣọ́njẹ òyìnbó ló fẹ́ kí n máa fún ẹ jẹ ni. ṣọ́bẹ̀ yìí jiná ṣá. irọ́. ṣọ́ fi ṣúgà sí i sakarin náà kò sí ọmọ àlè ń béèrè pé sọ́ọ́bì ṣúgà sọ́bẹ̀. nonsense. ó lè wà lọ́nà ó débẹ̀ ó ti rí mi ó a ní kò jẹ bá ó jẹ òun kó ẹja jẹ bíi tó le àbí òun ṣáájú bàbá ẹ mẹ́ja ìdílé ìyá ẹ tó ti ń bọ̀ yìí wọ́n ti bàyí ẹ jẹ́ ibi ló ti máa gba tírénì látọ̀la lọ òun ló máa dáná oúnjẹ nulẹ̀ mi ilé mi mọ kankan ṣe mo ìwà yìí àwọn máa ń rún jẹjẹ ni noodles làwọn máa ń jẹ lọ́dọ̀ wa oúnjẹ làwọn máa ń rà jẹ ṣé yóò mọ̀ pé ní máa tó ti ń to ó pọ̀ gidi gan láti kọ́nà sí kọ́nà láti junction sí junction a máa ń ra oúnjẹ ni. ẹ̀yin máa ń rún jẹjẹ ni mhm. àwọn ẹbí ìyá ẹ gbogbo tó ń fi tírèènì ẹni yẹn ah. so oúnjẹ bí dírajẹ yẹn ń kọ ìyẹn pé ju ká ṣe oúnjẹ lọ. bàbá mẹ́jọ ṣé yóò mọ̀ pé ní máa folúkú ó wà chípà kéèyàn ra oúnjẹ ju kéèyàn dáná lọ àwọn máa ń ronú jẹjẹ rẹ. kò ní dá báwọn ẹbí ìyá ẹ tó ń bá yé ẹ jẹ fún mi kò sí ara tá à ń sọ rẹ bá a yá ń sìn wá ní bàbá méjọ ó ń dágbé fọdà ọmọ àgbo gbogbo nǹkan pẹ̀lú ayé ọmọ ni àìmọye ìyàwó ni mo ti fẹ́ ìyá sídì ń tiẹ̀ ọ̀sán kan ló pààkì àwọn ọmọ tó gbàdú tó bó ṣe ẹ lọ orí wọn ti burú the best bet ni pé kí ọmọ obìnrin kó ṣe oúnjẹ fún òbí ẹ àbí fọ́kọ ẹ látọ̀la lọ òun ló máa ṣe kí ni ló máa ṣe oúnjẹ inú ilé. ìyá já o. wobi tí má kò ṣe ọbẹ̀ especially ọbẹ̀ gbúre dasakari nsì tí bá náà ẹ̀ pa kó pèmí lọ́ọ́ máa lè kí wọ́n try ẹ̀. ìsọ̀bù ibi ìbò ṣe omi ilé dáná ẹ̀. try yourself look let me tell you training ló gbọ́dọ̀ jẹ́ ń bí oh, you are a daughter to a soldier you must be disciplined pé jẹ́ nìyẹn continue eating. ṣé kí n ṣe báyìí àbí ẹ báwo ni kí n ṣe dúró báyìí. ó ti sún èmi kú. Papa, ah. ah, babes, ṣé wàá mo wà pa.

look me less i'm not a mirror. ẹ she students. student nílò yàbí nǹkan mi. mo ń bíyàn ọjọ́ olójó yìí wa. bóyá ṣe wọlé ni mo lè jẹ jambite. alábòsí làwọn aráàlú yìí o ẹgbẹ́ àwọn àgbọ̀tà jẹ́ undergraduate àwọn aráàlú yìí corporate ni wọn. wọ́n ní ká má máa wọ̀ ọ́ wọ̀. nǹkan tó wọ̀. ẹ̀ẹ́ pátá àti búrà lásán yìí wọ̀. àlùlù yìí lẹ́gì mi lẹ́gì mi lẹ́gì mi. ọdún wọn ni ká máa múra bákan wá sí sukùl ká má ṣìra sílẹ̀. èmi tó epo lórí ìwọ̀ kò wọlé kí ló wọlé. mo láìkí wọ ọwọ bàjẹ́bàjẹ́ tó bá ń ṣe létò chip níbí eh. kí ni mo fẹ́ wá bá sí nígbà èmi tó yẹ kí n wà nígboro kí n máa wọ nǹkan tó wù mí wà wà ní ibi báyìí. látẹ̀ni lọ pátá àti búrà màmá o. kí ni mo fẹ́ máa dé ibi báyìí tí mi ò ní máa wọ nǹkan tó wù mí. gbowó èèmọ̀ ológun tó pẹ́ bẹ́ẹ̀ pẹ̀bẹ́ ó ní ìyá ni. kí ló tẹ̀ ń káàkiri bẹ́ẹ̀ ẹ gbowó àbẹ fẹ́ ṣe give away mi ò rò pé fẹ́ gbowó torí tẹ bá bu mi size yín wà ó dà ìpẹ́ ẹ̀ ní ìdòwò èmi ti lọ́ tèmi. ee ó ga o. ìyá rápá ẹ má má jẹ́ kó yà yín lẹ́nu. ọmọ bàbá mi jọ máa ní. àbájọ òwúyàgbọ̀n lọmọ ó ran ó ah, o. ẹ eh, balẹ̀ ẹ má bínú pé mo fẹ́ gba àkókò yín díẹ̀ ọ̀rọ̀ bàbá mi jọ ni mo ní kí n fi tó yín létí. a mọ irú ẹ̀kọ́ tí à ń kọ́ àwọn ọmọ wa nínú ìlú yìí àti ìwà dáadáa tí wọ́n ń wù àti ìgbésí ayé wọn bó ṣe rọrùn àti pé bó ṣe dẹ̀ wá lọ́rùn tí ò sí wàhálà tí ò sí gbọ́n mi sí omi ò tó àwọn ọmọ wo nìyẹn àwọn ọmọ wo náà ń jà ńbẹ̀ yẹn àbáwọn ọmọ wo náà ń gúngò ńbẹ̀ yẹn àwọn ọmọ wo náà ń ṣe kínní ńbẹ̀ yẹn tí ò sí tí ò dẹ̀ ṣẹlẹ̀ rí nínú ìlú wa yìí. àmọ́ ọ̀rọ̀ bàbá mi jọ ó ti wá ń di wípé a fẹ́ jẹ èkuru burúkú kó tán láwo bàbá mi jọ tún wá ń gbọ̀n owó ẹ̀ sáwò bàbá mi jọ ah! bàbá mi jọ nìkan ṣoṣo ni ìwà wọn yàtọ̀ sí gbogbo àwa tá a wà nínú ìlú yìí a fẹ́ lé bàbá mi jọ kúrò nínú ìlú wa yìí bàbá mi jọ tún wá lórí láyà wọ́n tún wá lọ gbé ọmọ wá sínú àbá wa yìí. ọmọ bíi ti báwo ọmọ àbíyàwó baálẹ̀ ṣé ojú ṣé mi ìwà dáyàwó mọ̀ yàtọ̀ sí ọmọ ni ọmọ pín ní ṣe báyìí ìwọ ò wá yàtọ̀ sí ti bàbá mi jọ bẹ́ẹ̀ ó mà ṣe o like father like daughter níwà àwọn méjèèjì kò sí yàtọ̀ báyìí ẹ baálẹ̀ èmi ní kí n pàkíyèsí yín sí ni o ẹ jẹ́ tètè fi orò lé bàbá mi jọ kúrò nínú abawa yìí kó tó di nǹkan mi o. ó rubí ti bá wọn o oru bíi ti báwo ṣé ẹ mọ̀ pé ọmọ bíbí ìlú iná bàbá mi jọ ní ìlú ìlàfọ́dí bàbá mi jọ sọlẹ̀ sí àdẹ̀ kí fọmọ rẹ bọ́rẹ̀ oru bíi ti báwo báwo la ṣe ṣe. àkọsílẹ̀ Akọ́lá. Bọ̀dé. Yes. Ibo lẹ̀ ń gbé. Ó ti tó bí ọjọ́ mélòó kan tẹ́ ti ń wá sí ṣọ́ọ̀ṣì. Mi ò mọ ibi tẹ́ ń gbé. In fact, kò sí anybody tó mọ ibi tẹ́ ń gbé nínú ṣọ́ọ̀ṣì. And tẹ́nibọ̀dì ò bá ní mọ ibi tẹ́ ń gbé kò yẹ kó jẹ́ mi nà án. Pẹ̀lú bí mi àti ń ṣe close to. Ẹ ṣe sister, um, mi ò tí ì ṣetán láti fẹ́ kí ẹnikẹ́ni mọ ibi tí mò ń gbé mi ò tí ì fẹ́ kẹ́nikẹ́ni mọ ibi tí mo ti ń wà ẹ ṣe. Rotúndé mo máa ń notice pé ẹ máa kàn ń dá wá sí church wa ní solo moment ìgbà mi yẹn máa máa sunkún I mean what is the problem? kí ló ṣẹlẹ̀ brother Túndé a problem shared is half solved. Eu ṣẹlẹ̀ ẹ sọ fún mi mo É help o. ẹ máa gbàdúrà fún mi. ẹ ṣẹ́rí à ń rí kùkù kẹrẹ yín pẹ̀lú bọ́dá Túndé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo àwa tẹ̀dẹ̀ ń wò mí báyà kí n ṣọmọ kékeré gbogbo àdẹ̀lá understand interest yín lórí bọ́dá Túndé yìí obìnrin ò dẹ̀ ní dàgbà tó èjì tẹwa yìí ká wá ní kó má lọ́kọ àbí ní àfẹ́sọ́nà ṣùgbọ́n. Eh, eh, ẹ ẹ jọ please let me take it from there sister Biola ẹ ní láti ṣọ́ra gidi gan-an ni because still water is always deep. ẹ dẹ̀ ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Bùrátúndé tó wà lẹ́yìn torí kó ṣe ṣọ́ọ̀ṣì nìkan la ti ń rọkọ̀ gidi o kó síbi tá a lè ti rọkọ̀ kí lẹ́ni mo sọ a lè rọkọ̀ ní church a lè rí nílé a lè rí school gbogbo kó síbi tá a lè ti rọkọ̀ gidi ẹ ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. ẹ jẹ́ kí n bọ́ tress nǹkan tí sister Grace sọ tán Matthew seven verse fifteen ó jẹ́ kó yé wa pé ká máa ṣọ́ra fún àwọn wòlíì èké tó ń fojú jọ àgùntàn ṣùgbọ́n nínú wọn ìkòkò apanijẹ ni wọ́n nígbà tí báyìí bá wá lè sọ fún wa pé ká ṣọ́ra fún àwọn wòlíì èké how much more a mere brother like brother Tunde. ìgbọ́ràn sànjọ ẹ̀rọ inú lọ. ìfetísílẹ̀ dẹ̀ sànjọ ọ̀rọ̀ àgbò lọ. ó dà pàápàá àwa tá a ti rò pé kò sọ́nà fún wa ta ti sọ̀rọ̀ ìtinú lórí ọ̀rọ̀ lọ́kọ̀dé ìbáwa rẹ̀ lè ní ta ti má rì bá a ṣe sọ̀rọ̀ ìtinú yẹn ta rò pé kinní ṣùgbọ́n nígbà tọ́lọ́run gbèsè ẹ̀ dé ni kò sí nǹkan tọ́lọ́run lè ṣe sùúrù díẹ̀ báyìí nìkẹ́ni ṣóyẹ yín. ẹ̀yin guys ẹ wo ó ti sú èmi o mi ò lè kọ́ńtínú àti máa wọ àwọn aṣọ dábòlẹ̀ bá mo nínú ooru yìí ṣebí kan lára àwọn ọmọ ìlú ìlú wọn skin pos káàkiri kí ló wá ṣẹlẹ̀ báwo lè yí ìmàdó ṣiṣẹ́ ní tẹ́lẹ̀dẹ́gun ò ṣe pàápàá. ẹ wò ṣe rí mi ṣe wà yìí mi ò fẹ́ máa borí ọlọ́run mọ́ra mọ́ mo fẹ́ túraká mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mi gan ní pákéjì èmi gan wà ń lé sórí nǹkan tó dẹ̀ mú wọn. tí wọn ò lè dá ọmọ burúkú yẹn dúró tí wọ́n bá tíráyẹ̀ pẹ̀lú àmì ò ní gbà. ẹ wò ladies èmi support mi táwọn yìí ti bọ́rìn jù kò sí club kò síbi tí èèyàn ti lè ní fún ilé ọtí ọlọ́parun tí wọ́n tún kọ́ gan ó ní iye ìgò tí èèyàn lè mú bẹ̀ nine o'clock kò gbọ́dọ̀ tí ìlú báyìí wọ́n máa ní àwọn ti fẹ́ close èyí tó tẹ̀ wá dùn mí jù nínú gbogbo ẹ̀ òun ni ọ̀rọ̀ tó máa ṣe ní gbogbo ìgbà àwọn alákòròdú gan wọn wọn ń bẹ́lẹ́gbẹ̀ wọn in fact I can't wait to graduate I can't wait at all. ṣẹjọ wọn wá ni ó ń ṣẹjọ wọn ṣèbí tó bá yẹ pé mi ti gba cut off mark ni agọ́wò yìí ni màá wà. mama enjoy university life mi pẹ̀lú àwọn fine fine girls you know. ẹ eh, so àwa yẹn ugly. no no mi ò sọ bẹ́ẹ̀ o you know satellite campus ń bíbá yìí tó wọn bá ṣòro wọn máa ṣe é gún nǹkan tó wá ká mi lára jù ń bẹ̀ ni ti bákà logo tí wọ́n fi ń rẹ́kù eegun. ẹ jọ ìbáwo ni bákà sáyìn ara ọ̀run. irọ́ ó fẹ́ fi replace Messi ni <laughs> wọ́n ti lé Messi kúrò ní. ìwé tí màá ná kò sí fún ayé tó. ẹ wo tẹ́lẹ̀ mi tẹ̀ ti faṣọ mi ránṣẹ́ fáwọn àbúrò mi pé kó máa wò àmọ́ nísìn mo ti order ní new skippy dresses látẹ̀kọ̀ tí wọ́n bàjẹ́ ń lu yìí wọ́n gbé wo yóò mo fẹ́ máa rìn fat tó bá ṣe kí n wá wọ pátá ṣe bẹ́ẹ̀ mọ́ lára mi. ẹ wọ ẹyin girls ẹ ṣe nǹkan tó bá wọn yìí ẹ wo nǹkan tó bá wù yín ṣe ti gbọ́ i'll see you guys later. okay jàre six. ilé máa ṣe bóyá ẹ̀kọ́ kọ́kúrẹ́ kọ́kúrẹ́ ó yà mí lẹ́nu bó ṣe ń kọ́kúrẹ́ kọ́kúrẹ́ ọmọ bàbá mi jọ ìmọ̀ yín ṣe bọ́lọ́ Rebecca tẹ́rí ó jọ ọmọ mẹ́jọ lọ. Rebecca o ọmọ tó já fáfá Rebecca o ṣàti má gbàgbé ọpọlọ Rebecca o ọmọ tó já fáfá. bàbá mi jọ wọ́n ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni baálẹ̀ ti ránṣẹ́ pé yín tẹ́ ẹ̀ dáhùn nítorí pé wọ́n ní àìfinipinni àìfihànpèyàn ló mára oko sọ́bàǹtẹ́wọ̀lù ah, odindi ọkọ̀ ìlú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ránṣẹ́ pé yín tẹ́ ẹ̀ dáhùn kí ló dé. jọ mi understand ta lọkọ ìlú yẹn o. baálẹ̀ ìlú wa yìí ni. baálẹ̀ baálẹ̀ ìgbà wo ló ń ṣe wedding tó má rí gbogbo gbogbo ìlú tó fi jọkọ̀ ìlú ni. you see many things ni orí ẹ̀yin aráàlú yìí fi dàrú firstly n tó kọ́ dẹ̀ ń wọ́ọ̀rì yín tó kọ́ sí gbogbo ọpọlọ yín tó fi dorí kodò ní illiteracy it's in your blood is in your vein is in your omi ara so kò jẹ́ kẹ́ escape stupidity nígbà tí èèyàn kan ṣó wà tẹ́ ń pe lọ́kọ̀ lù tóun bá fẹ́ gbogbo òlú kò tí ní kú lójijì kí ni comparison tẹ́ ń mèkè mi pẹ̀lú ẹ̀ báwo lẹ ṣe fẹ́ kọ̀ǹpìà sójà pẹ̀lú ọkọ nìyí mò ń bèrè tó bá mọ ipò tí mo jẹ́ ní mílítírì ni ẹ ní máa fẹ́ rádàdà ara mi lára anyway àlejò lójú kò fi ràn ló ń wọ́ọ̀rì everybody látọ̀rí òun fúnra rẹ̀ get here realize position mi tí mo kúrò ní military i was a sergeant ṣùgbọ́n sergeant mi ọ̀gá ni fún major general reason Firstly, spiritually, I am powerful. Wickedly, I am powerful. Thinking, I am powerful. Shooting, kápáyàn dànù, I am powerful. So all those things, wọn kì í fi ń bá mi ṣeré. Torí mo ti wà ń bí, tí ẹ ti bá amọ̀ tank ń bí, kí n ti fìbọn kọ́ tẹ́ni tó bá fẹ́ kọjá nu yín kó ṣàyà ńlá ya eré olórí burúkú yín ẹ̀ mọ pò mí ẹ̀ mọ respect mi ẹ̀ ń pè mí irú ọkọ̀ ìlú tẹ́ sọ yẹn ta ló yẹ kó ti jí wá bí tí má dé jí kí n bọ́ ta pé yes can I help you ẹ wá ń ṣe ẹ̀ ń bẹ́ mi sọ pé pé ọkọ̀ ìlú kan pè mí ẹ tẹ̀ ti bá mi nígbà tí mo ti rọ̀ lẹ ṣe ń rí mi fín I am coming there láìpẹ́ láì jìnnà máa gbéra mi sípò yẹn ṣó ti yẹ sòkò tó rán irú yìí wá báyìí wá sọ́dọ̀ mi àyà yẹn àtijá lóko ẹ̀hún pété báwa mo lè pa yín lónà ẹ má sá lọ mo ti rọ̀ gan mo ti rọ̀ seriously i am soft very soft so yẹn ló fà á tírú yìí ṣe lè gba inú mú bí láti máa deliver ò ṣe ọ̀rọ̀ fẹ́mi but no problem máa padà sí òwe yorùbá tó ní ẹni tó rán ní iṣẹ́ làbẹ̀rù àìbẹ̀rù ẹni tẹ̀ máa jẹ fún but ń jọ mi tí n bá ṣẹra mi bó ṣe yẹ kí n ṣe ni èmi lè máa fi àyè ní fi ọ̀hún no problem ẹrú ẹ̀ lẹ́yìn ní ṣe mú ẹ fọlá kẹ máa lọ ẹ sọ pé mo ní mi ò wà bá a fẹ́ rí mi kó wá bí. lọ́rọ̀ kan ṣá a lọ sọ fún baálẹ̀ pé ẹ wà. ẹ tẹ́ bá mọ̀ pé yẹn ti ẹ́ fi jù láti lọ jẹ́ṣẹ́ fún àyà yẹn máa já àti lọ jẹ́ṣẹ́ ẹ wo ẹgbà tó bá dá mẹ́rin àbáwọn ògì yẹn ẹ nà mí gan ẹ kó gbìbò mi kẹ nà mí nà kùnà so kó gbọ́ gbé mi pé ẹ ti nà mí ṣe léṣe ń bí o sódà á lè mọ̀ pé ẹ jẹ́ṣẹ́ yín dáadáa ẹ mẹ́gbàá bẹ̀rẹ̀ kẹ nà mí. ẹ bàbá mi jọ àwọn ò tí ẹ̀ bá tíjà wa. point of correction am baba major. okay yes. ẹ uh, baba major. how are you. àwa ò bá tíjà wa kó má bàa dẹ̀ dìjà la ṣe wá bá yín. ọmọ kan ló wọnú ìlú wa yìí tó ń rìn ní hò káàkiri gbogbo àbà ah. àwọn mọ̀ pé sọmọ yìí ò ní ìyá ni àbí kò lóbì lọ́wọ́ sọ pé ọmọ bàbá major ni ah, ọmọ bàbá major kẹ̀ mo ní kí n tètè wá rí yín o pé wèrè ṣe wèrè dùn wò kò ṣe é bí lọ́mọ mo ṣe ní kí n wá bá yín. that's right. bẹ́ẹ̀ ni sà. lọ́mọ mi fi ya wèrè. ọmọ tèmi àbí. Ah, mo ní sọ́ọ̀kẹ̀ ọ̀fẹ́ bá sójà jà ọ̀fẹ́ bá ti wọ́n jà. no no no. you want ọ̀fẹ́ fight your country. irọ́ sà. hold on bóyá ni mo ṣiṣẹ́. quiet mo gba ẹ o fẹ́ gbá tiẹ̀. o fẹ́ nọ the old country. o ti o. o mọ̀ pé military kan o represent country kan. Yeah yẹ bàbá ẹnìkẹ́ ẹnìkẹ́ look. Sister eh, eh. Grace. Yes, sir. Wọ́n máa ń ṣàkíyèsí arákùnrin kan nínú church ẹnìjọ́ mẹ́ta tó jẹ́ wípé gbogbo àdúrà tiẹ̀ forgiveness forgiveness ni mo wá súnmọ́ láti lè béèrè pé kó tiẹ̀ sọ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún mi ká mọ̀ bí sàmà bá dorí àdúrà kọ ṣùgbọ́n ó kọ̀ kò sọ mo jẹ́ pé ẹnikẹ́ni ló láǹfààní láti wá sí church láti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run bá sọ wípé ẹnikẹ́ni tí ó bá ronú pìwàdà tí ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ti di dandan kó ránu gbà òótọ́ ni sà broda Túndé nìyẹn. Hmm. bẹ́ẹ̀ ni. èmi ò tiẹ̀ múrùkọ ẹ̀ nù ṣùgbọ́n mo máa ń rí dáadáa ṣùgbọ́n inú mi máa dùn kẹ́ bá mi sọ fún àwọn sisters kí wọ́n fi arákùnrin yẹn lọ́rùn sílẹ̀ láti lè jẹ́ kí ó dojú kọ àdúrà tí o ń ṣe. tí n bá ní mi ì sí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ mò ń parọ́ ni torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni màá báwọn sisters tó kù náà sọ̀rọ̀ ṣùgbọ́n ní tèmi ò ní tèmi ní tèmi èmi àti wọn ò ní nǹkan kan papọ̀. ẹ ẹ ẹ mm. sista Grace ẹ má ṣì mí gbọ́ mi ò lẹ́jọ́ ní nǹkan kan papọ̀ mi ò dẹ̀ sọ pé bóyá àwọn sisters tó kù náà wọ́n jọ ní nǹkan kan papọ̀ mo kàn ń pò wá ṣàkíyèsí pé kí ẹni tí ó dúró ṣinṣin kí ó ní àkíyèsí kí ó má bàa ṣubú lulẹ̀ ìṣubú ò ní jẹ́ ti gbogbo yín lórúkọ Jésù. ẹ ṣé sàmì. ayétòrò tá a rò pé ó tún máa jẹ́ kí gbogbo nǹkan wà peaceful òun ló tún ṣe bálabàla yìí kí network máa dà wá láàmú bí mo dẹ̀ ti decide pé àbí kí n máa kó lọ sábẹ́ òkúta ni kí n máa lọ gbé bẹ̀ gan ti wà congested kí ni gómìnà tibí yẹn tún lù ṣe tán báyìí ni everybody kàn rọ̀ wá bẹ̀ ni táwọn gbogbo ẹ̀ máa silent. lẹ́sẹ̀ fún mi sọ́fẹ́ pọ́nmọ́ fún mi ni. Ah! bàbá òsì bàbá ìranù bàbá sọnù tó bímọ lùdìbísà ti ń dẹrù wọn mọ máa ṣàǹfààní ń dẹrù bàbá máa ṣàǹfààní tó pọ tó ń ṣe ọmọ lọ́wọ́ léṣe fún ọ̀lẹ́. Mm. will you keep quiet? Mm. o kò wọ bí o mọ̀ pé bíi barak níbí ni ṣé o mọ̀ pé ex major ló ń gbé bí ni this is a military zone mm. tó bá yẹ tó bá ní wọ́n sọ yín sí kadrúmù sí wàá bẹ̀rẹ̀ sí wàá ṣẹnu bí ẹnu pẹ́pẹ́ wàá máa ké tó mọ̀ pé tó bá lọ títí tó bá fẹ́ débi barak tó bá play music gan gbọ́dọ̀ stop music tó ń play because ọ̀dọ̀ àwọn sọ́jà ló fẹ́ kọjá orí ẹ̀ ò pé ni ẹ jọ kí ló ṣẹlẹ̀ ń bí kí ló fariwo please ta lè léyìí tó gbárí mú yìí. ò ní sọ̀rọ̀. ọmọ yìí ló fọ́ mi lórí. ọmọ mi fọ́ ẹ lórí. ó gbé omi mi mo wá àkíyèsè bó ṣe bẹ̀rẹ̀ sí nílùú mi nìyẹn. ó jí omi ẹ̀ ó wá àkíyèsè ìwọ ò dẹ̀ ṣe ń kọ́kọ́ fún kó tó fọ̀wọ́n lórí. wọn mo sì tán nìyẹn. all right all right all right i'm going to treat the case beautifully the way it should be ẹ̀jẹ̀ tí ó ń dà lórí ẹ yẹn bí ìgbà tẹ́ fẹ́ fi stay níbí yìí ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ rè look wait wait wait Rebecca wàá kọ́ sí tó fọ ẹ lórí bolo ń wà Rebecca ti sá lọ ṣọmọ pé ìwọ ṣé ìtalélẹ̀ ìbáwò lè jẹ́ sí ẹ. I am very happy to announce to you pé tí ọmọ ìbá dàgbà ó yẹ kó sọ ẹsẹ̀ wọn ni. ṣé tọ́bí kí ni. wọ́n fọ ọmọ lórí ẹ̀jẹ̀ ń dà lórí ẹ̀ ó dẹ̀ ń gbébọ̀ wá bí ṣé èmi jẹ́ gẹ́gẹ́ bí ibi báyìí jẹ́ bí FMC hospital tó wà lábẹ́ òkúta àbí bí jẹ́ gẹ́gẹ́ bí general hospital tó ò fẹ́ mọ nǹkan kan pé tẹ́jẹ̀ yẹn bá pọ̀ tó rush down ọmọ yẹn máa kú straight ni. ẹ̀yin pé bàbá òṣì bàbá ranù bàbá òní bí sà bàbá má ṣàǹfààní ni ẹ̀rọ bàbá òṣì bàbá ranù bàbá má ṣàǹfààní tó bímọ ọ̀ràn. ṣé ti rọrùn tọmọ yín dá ṣé ti rí. kálílẹ̀. terminator ni wàá ṣe the same case náà lẹ́bàá wa ṣó lè tó lẹ́bù yẹn ni ah. no no wait wait wait ṣé ìwà tẹ̀ ń sọ sí ni pé kí n wá rèbékà lọ kí n lọ fọ lórí padà. ṣé àti lọ́wọ́ tọmọ yín dá ẹ mọ̀ pé ọkọ̀ rèbékà lọ ilé kọ́ lélẹ̀ ìkejì ẹ̀kọ́ lélẹ̀ kẹta kọ́ lélẹ̀ yìí kọ́ máa máa fọyàn lórí nínú àbá yìí ẹ wọ kọ́mọ yín tó kọ́mọ yín tó ṣe àwọn ọmọ wa léṣe nínú ọgbà yìí a máa kọ́kọ́ fi ọ̀rọ̀ lé. mo ṣe èrè dàgbà ni mo ṣe ponú mọ̀ bàbá ṣẹfẹ gbọ́ tí n bá fi ìbínú dìde tí mo wọlé tí mo mú ìbọn mi jáde ó kọ́ ẹ pé ìbọn yẹn very expensive kò yẹ kí n waste ọ̀tá bẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ọ̀ṣọ́ àpò ọ̀tá méjì torí mi nífẹ̀ẹ́ pa òun pa pàwọ̀ màá pa eléyìí eléyìí ṣe kéré màá ní kó máa lọ. ẹ lè pa mí bàbá ẹ lè pa mí wọn láì jẹ bẹ́ẹ̀ yìí kò ní wọlé ṣùgbọ́n nǹkan sì máa ṣe fún yín nǹkan sì máa ṣe fún yín ẹ̀yin gan ẹ̀yin gan ẹ̀rí gẹ̀ẹ́sì pẹ̀ wá sílẹ̀ ayé nǹkan sì máa ṣe fún yín. ẹ pọ̀ kẹwàá já lọ nǹkan tí màá ṣe fún yín ah, ẹgbẹ́ ògbà ọ̀rọ̀ ló máa padà sí ilé ẹ̀yà tìrẹ̀bẹ̀ ká kúrò lábàá yìí ọ̀rọ̀ ló máa gbé yín kúrò. ẹ ṣe ló eégún orí yín ò dáa wọn fọ ọmọ lórí ẹ ń gbé bọ̀m̀bí lọ́mọ tó yẹ kẹ́ gbé lọ sí ọsibítù illiteracy máa ó máa yọ àwọn pípọ̀ ìlẹ́nu wọn wọ military zone anyhow tọ́bẹ̀ tó máa jẹ́ jansen wọn á ní sójà bínú God damn Rebecca gan idiot ni o kílẹ̀ tó lọ fọ́ ọmọ lórí ojú wa ń kò sọ òkúta sí ojú kó ṣe gbogbo ẹ̀ ó ń fọ́ ó lọ fọ́ ọmọ lọ́mọ lórí. ṣẹlẹ̀ kan. kí ló kàn mí pẹ̀lú inspector tí mo lè ṣe fún ẹ. aláyé fèmí lẹ̀ jáde. wàá jẹ́ ká wá bí kan ìdílé sọ̀rọ̀. right after you. Túndé láti ìlú Abẹ́òkúta ni mo ti ń tú ilẹ̀ bọ̀ títí títí tí mo fi tẹ̀lé ẹ dé ìlú ayétòrò ń bí báyìí. wọ́n ní mọ̀ pé ìdí tí mo fi ń tú ilẹ̀ kiri kò lè yà ẹ́ lẹ́nu. No, no, no, no, don't even stress it because I'm not here to arrest you. To bá jẹ́ pé mo fẹ́ wá arrest ẹ ni, mi ò ní dá wá bí báyìí. Hmm? I'm on a business mission. Mo wá strike deal pẹ̀lú ẹ ni. Irú díì o. Owó tí ẹ lọ jí gbé ní bank. Ah. Ẹ̀yin mẹ́fà ni ẹ lọ sí bank tẹ́tí lọ jí seventy million naira gbé and nínú gbogbo ẹ̀yin mẹ́fà tẹ́ lọ àwọn márùn ti kú ìwọ nìkan ló survive right and <laughs> eléyìí yẹ kó tọ́pẹ́ fún Ẹ̀túndé so don't get greedy. nínú seventy million naira tẹ́ jí gbé they have been able to recover thirty million naira and the fifth guy i mean the last guy tó kú nínú ẹ̀yin mẹ́fà tẹ́ lọ kó tó kú ó jẹ́ kó yé mi wípé the bulk of the money is with you right and that's why i'm here wọ́n á pín owó yẹn pẹ̀lú ẹ̀ fifty fifty and you'll be out of all this mess. Gentlemen, I don't understand what you're saying mi mọ̀ kankan pàgbó nǹkan tó ń sọ̀rọ̀ mi ò tiẹ̀ lè rántí i don't know ah, mo ah. fẹ́ mi sílẹ̀ náà. ah relax let me break it down to you okay ní bank tí ẹ ti lọ jí owó ìgbé cctv camera fi ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà hàn of course ẹ wọ mask ṣùgbọ́n wọ́n ní olè oníjàgbà kó má ṣe lójú fèrè lára àwọn ọ̀rẹ́ mẹ́ta àtẹjọ́ ń rìn lábẹ́ òkúta nígbà tí ẹ dẹ́kọ̀ tẹ kó lábẹ́ òkúta tẹ dẹ́kọ̀ lẹ gúrùm àwọn mẹ́ta sì tẹ kó mọ́ra ok ó ṣe wá jẹ́ pé the moment tí àwọn méjì kú lára yín mẹ́ta tẹjọ́ ń ṣọ̀rẹ́ lábẹ́ òkúta ìwọ náà ló disappear and you can't tell me that was a coincidence. Hey. Túndé My lọ plan be o fair travel out because passport number photographs gbogbo ẹ ló ń dúró díẹ̀ ní airport. Oh, come on, 40 million naira is a lot of money. Take me away. If you have 20 million naira, pẹ̀lú peace of mind, To cooperate pẹ̀lú mi, My plan escape ẹ̀ tó dẹ̀ ní anything To my ṣẹlẹ̀. Right. Think about it. Túndé, má lọ gbìyànjú àti sá lọ o. Sórí gbogbo highways pátápátá làwọn ọlọ́pàá ń dúró díẹ̀ ń bẹ̀ pẹ̀lú gbogbo details ẹ̀ lọ́wọ́. Bank tẹ́tí lọ jí seventy million naira gbé They have spent a lot of money láti nail and they are ready to spend more mo ready láti lọ any length láti mú ẹ because wọ́n mọ̀ wípé tó bá fi lè rí ìwọ Túndé mú ó máa lead wọn dé ọ̀dọ̀ ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn nínú báǹkì tó ń fún yín ní information tó fi lè wọ bank gbé seventy million naira gbé jáde successfully man mi I want you to think about this carefully because. 20 million naira is a lot of money. Like I said earlier, 50-50 and I'll plan your escape because I'm not interested in your arrest. I'm a businessman in uniform and I'm here for business. Oh. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented Being negative when you should be getting after it I got facts over facts over tracks, this and that Spitting slow, spitting fast, I could roast, I could gas Think I'm okay at last, but I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last, yeah now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever slow up No, I don't take shit i got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up No, I don't take shit i got no love the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Ó jẹ́ ti talẹ́ ìnà yìí náà ti lajú. Ṣé pé ẹ ti lajú? Mo ti là yín lójú, ó ti gbé yín trabayé lẹ́yìn yìí náà <laughs> àwọn arúgbó ọjọ́ <laughs> kí ló dé tó bàjẹ́ òṣì báyìí náà wọ́n ah, ah. gbogbo gbẹ́nu òṣì sọ ṣebí mi mo là yín lójú ah, ẹ̀yin náà ti lajú ẹ̀yin tó yẹ pé ẹ wá gba hostel sínú ìlú yìí ni ẹ̀ lajú débi pé ẹ tún wà ní yunifásitì ẹ̀ múra ẹ̀ ń ṣe kọ̀kọ̀ ẹ̀ máa máa cover ara èmi tó yẹ pé mo ṣe parí secondary school mo tún wá là yín lójú yìí ẹ̀ tiẹ̀ jà rárá tracy is a disease sómi náà mú sórí tí mo bá gbá etí ẹ. wàá máa rí sọmọ ní kí lè gbá mi lójú kò sí kankan ni mo já gbogbo yín sí ẹ já sí gbogbo yín ẹ illiterate ni ẹ já sí rárá mo tí mo sọ. Oh my god! Rebe, ah, hold on, hold on, Rebe. Kí ló fẹ́ kún ta lọ́nà mo kẹrù tí wọ́n bàjẹ́ ń bì àwọn ọmọ skul náà kí ló sọ pé ó ṣe. mo ṣe kọ́kọ́ fún wọn mo ṣe kọ́kọ́ fún ọkọ bẹ̀rẹ̀ sí nílùú mi ni. ok ok odo odo odo odo àwọn mélòó wọ́n dá ọjọ́ lu ẹni. wọ́n dá ọjọ́ lu mi wọ́n tó mi tó lù mí ó lù mí gan. that's all right that's all right no no ó ti tó ó ti tó silent quiet ẹkùn tiẹ̀ ti dópin ẹkùn máa sán lé tiwọn. Ah! mo mi ti mọ bí tí náà ti jó wá o ẹ̀yin aráàlú yẹn ti sọ mi pé mo máa rí ẹni gàlégàlé mi ti pọ̀ jù ok pẹ̀lẹ́sẹ̀ tí mi ò ṣe ẹ fẹ́ yọ orú ẹ̀ lára ọmọ mi àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ alálùbáríkà tó ṣẹ̀ṣẹ̀ wàá bá mi bí tó tajọ́ ń gbé kẹ́ ẹ̀ nírú ẹ̀ ẹni tí ò bá nírú ẹni kò lè ní kẹ́ni kẹ́ni má kú because kò nírú ẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ fara ẹ̀ balẹ̀ mo fẹ́ ṣe gá mo fẹ́ mo fẹ́ toilet òun ni ó sunkún wọlé yìí. Ah, jẹ́ kí n farabalẹ̀ kí n ṣe ga tí n bá padà tí mo reinforce padà dé wàá mú mi délé wọn lẹ́yọ kọ̀ọ̀kan. plan what ni kí n lò lórí platform plan kí ni mo lè fi bá wọn jà o a military will describe or compose how to fight To have a fight wàá compose ẹni mo fẹ́ fight o kí ni what should I use. okay okay okay you know one thing nǹkan tí màá lò fún wọn rè ṣé o mọ lé everybody wọn mo léwó lẹ́yẹ kòkó gbogbo ibi tó gbé. that's right. mo stẹ o. <laughs> bọ́n ṣe ń dáwọ́ jọ lù ẹ yẹn ẹni tó gba ẹ lórí ṣó dààmú. gbogbo lẹ́yìn tó gbà mí lórí tó gbà mí nínú tó fún mi fàṣẹ tó ní ẹnu tí mo jó bẹ̀rẹ̀ sí ní lẹ́nu. tó ń lọ ẹnu ẹ ẹ ẹ quiet mo láti bọ́ ṣe nà ẹ. <laughs> tí mi gbóná. ẹ ó ti tó wọ́n define ẹ ni tába ti ń débì kankan <laughs> ẹni tó gbà mí lórí rẹ̀ ìbọn yẹn orí ni màá fi pa bọ̀ máa yẹ ká yẹ ẹja tó bá rọpọlọ tó spring out that's one ẹni tó nà ẹ tó gbá ẹ lójú màá tẹ̀ sójú ẹni ìbọn nìyẹn o ẹni tó gbá ẹnu màá fi ìbọn tú ìfun ẹ jáde mo kàn ń lo bọ́dì ẹni fún description má má má jáyà tó ti yẹ ẹ̀hẹ́ so wọ́n má wọrí wọ́n ṣe bẹ́ẹ̀ bí fi wọ́n lẹ̀ jẹ́ sáré ṣe gá. bàbá mi jọ ẹ wò mo sọ fún pé sójà ni bàbá mi ọwọ́ náà jọ máa lù wá papọ̀ ní sẹ́ ọlọ́run máa lù wá ni o. wọ́n promise me ọlọ́run máa nọ mi létí. ọlọ́run máa lù wá ni. mi ò ṣe gá mọ́ yọ lọ mú mi sùn jàbí. mílítì òkè ń gbọ́ yẹn mi ò bó ṣe sọ yẹn báyìí ó ti bá gbọ́ bóyá mi máa di sọ́yà ètò òrùlé. ẹ wo bí akẹ́ kú bọ̀bí mẹ́fà dání o tọ́rọ ju wọn lé díẹ̀ o. wo mi bloody nuisance ni wọn náà ìbọn ẹyọ kan ó pààyàn. ẹ kú mẹ́fà. wait ìbọn ẹyọ kan pẹ̀lú mẹ́wàá. àtọwọ́ <laughs> ẹ̀jẹ̀ àtọwọ́ omi níná lówó ó tiẹ̀ ti yé mi tẹ́lẹ̀ pé àtijọ́ tí mo ti fẹsẹ̀ tẹ̀lú bàbá mi yìí báyìí àtijọ́ ẹ̀ mo ti mọ̀ pé oríire mi ti ń súnmọ́ mi so ọ̀nà tí màá fi ṣoríire lélẹ̀ <laughs> bọ̀bọ̀ jẹ́ ká náwó jẹ́ ká pín owó. I don't want to have anything to do with this money. Okay. Yes. Okay, okay. You didn't see me and I didn't see you, right? No problem. Bye bye listen, listen to me. I have killed before. So don't let me do it again. I'm sorry. I'm, so I'm sorry. Keep quiet. Show what you want Would you be whapped 24 7? Don't try. If you move close to that money, you are dead. No, no, no. I'm, I'm sorry. Get out. ayé máìlì akásí kìíní ilé ayé jàmbá jàmbára lórí ayé. bàbá méjọ bàbá méjọ mo máa rí nǹkan tó yà mí lẹ́nu lẹ́nu tí mo ò rí rí. rèbí kí ló dé. Ah, bó ṣe máa ń béèrè nìyẹn. kí ló rí tí o rí rí. ó yà mí lẹ́nu ṣé ni mo rí one fine guy cute guy tó ń rí mọ́lẹ̀. owó ni orí obìnrin kan tó ń rí owó mọ́lẹ̀. fine cute guy ọkùnrin mo pe o ṣe obìnrin bẹ́ẹ̀ ni. gbàtọ́ mo ní guy. ó ń rí owó mọ́lẹ̀. owó ló rìn mọ́lẹ̀. ó gbẹ́lẹ̀ ó tó èlò tó ń rí mọ́lẹ̀. owó yẹn máa wọ bíi twenty million twenty million. kì í ṣe ẹ̀ o wá sọ nǹkan fún mi o dẹ̀ bẹ̀ sí pariwo. àwọn wèrè tó ń tọ́lẹ̀tì lọ́wọ́ mẹ́rin sí i òwe fọ̀rọ̀ ẹni tó ń tọ́lẹ̀ tìlẹ̀ o. mo ògiri létí ògiri létí ọ̀rọ̀ owó la pè. kò ní gbọ́. kò sẹ́nìbọ̀dì ń bẹ̀ ṣé o mọ bẹ̀ gangan ṣó gbé mọ́tò wá ni àbí o kàn déédéé rí inú igbó yẹn tó dẹ̀ ń rí owó yẹn mọ́lẹ̀. Eh, bàbá méjọ sórí ẹ. ó rí mi o ó dẹ̀ ní kí n má débi owó yẹn pé owó ẹ̀jẹ̀ ni olówó ẹ̀jẹ̀ ni. ẹ ó nà ó nà Rebecca kò má rò pé torí bàbá ẹ kọlà ó fẹ́ gbé mugun èèyàn rí owó ń rí owó mọ́lẹ̀ wá ní ìwọ gbọ́dọ̀ débẹ̀ owó ẹ̀jẹ̀ ni irú style wo ló ń lò yẹn lójú sí mi jẹun ojú ẹ̀ look at me wojú mi. òun hmm. purọ́ ni. òpùrọ́ tọrọ mo sọ ewu ó dẹ̀ di tí bá fi lè débi owó yẹn kó o máa pa mí. tó bá yẹ pẹ́rọ́ lòun bá ṣé kí ni kó má dáa fún yẹ lọ́nà ọ̀hún. mi ò parọ́ kó má dáa fún ọ̀hún ẹ ọdọ ada fún yẹ ada fún yẹ ada fún yẹ ó ní òde gbọ́dọ̀ fọ ọkàn gbogbo ẹ la máa fọ ọkàn. méjì ń bá wọlé lọ. wọ́pọ̀pọ̀pọ̀ mo ta máa ṣeré ṣùgbọ́n ti pẹ̀lú owó ẹ̀jẹ̀ ìfún mm. kó pẹ̀lú owó ọyún màá san wèrè dànù àákówó òrùka burúkú wà lọ́wọ́ mi tí màá fi kó nǹkan mi mm. ẹnu ẹnu ti ẹni kó ṣe báyìí o mm. ti gbọ́ and lastly jẹ́ sáré mú bọ̀n. bàbá sọ ọlọ́run máa. jẹ́ kí n sáré mú bọ̀n mi ah, owó là pé èèyàn lè lọ lọ́wọ́ òfo bẹ́ẹ̀ bàbá méjì ò kì í gbọ́rọ̀ bàbá méjì ò kì í gbọ́rọ̀ mo sọ fún ọ pé owó ní ká má. lóde ayé ọ̀rọ̀ yìí lé gọ́ta lóde yé ògbẹ́fọn lábàgbà òyọ̀bẹ tì í sómi lóró pé mú kú ní tààbọ̀ tí. asakoko pẹ̀lú kòkó rẹ̀ asakoko pẹ̀lú kòkó rẹ̀. ya kí ló ṣẹlẹ̀ dòdòdòdò ó dẹ̀ ṣúọ̀ pé bíi ni orí tí wọ́n ti rí owó mọ́lẹ̀ bàbá sọjà mo fojú ara mi rí bẹ́ẹ̀ mo rí tí tí gbogbo yẹn ṣe fi owó sínú bíbá tó ń gbẹ́ bíbá ẹ̀ ìyá ìyá ìyá from the military experience design méjì ni bàtà tí mo rí mi lẹ́yìn tiwọ́ ẹni tí ó lo bá ń bí tó wá rí owó mọ́lẹ̀ ó dà ẹ̀ pàánù ọ̀dà pẹ̀sì kan náà ti wá síbí yìí ọkọ yes because bàtà Timori mo rí step bàtà tí mo rí ó yàtọ̀ síra wọn oh, oh dúró dúró that's all right from the military experience see ìyẹn dojú kọta yẹn eléyìí fresh ẹni yẹn ṣe jáde ni. no kò lè pa ẹ gbìyànjú follow me just jẹ́ ká tẹ̀lé lọ. Stop! Stop! Stop there! Stop there! Now! Tó bá tún gbé ẹsẹ̀ kan, máa fi ìbọn ìfọ́ orí ẹ̀ ni. Ọmọ àlè. Okay, kneel down. Kúlẹ̀! Pass down. Ká ọwọ́ ẹ̀ sí orí ẹ̀. Oya turn around! Turn around! The military is talking to you. Yes. Don't go place from the military experience. Now knee down. Knee down! I will break your fucking head. Eh, Baba Sita, ṣé kí n lọ gbowó yẹn? Bàbá eh, ọmọ àlọ́ àná fi sá. Thank you. lù tiẹ̀ pa ẹ́ ó ti tó ó ti tó ó ti tó à ìgbẹ́ yìí ti pọ̀ jù ó jẹun ò ṣe ní tì ó ti tó ti tó ó ti tó jọ ó ti tó ah, ẹ Rebecca kí ni ìwà àti bàbá ẹ lọ ṣe nínú igbó pẹ̀lú ìbọn lọ́wọ́ tí bàbá ẹ fi kú sọ́hun tó lulẹ̀ tí wọ́n dẹ̀ padà wálé tí nǹkan kan ò dẹ̀ ṣe ẹ́. <laughs> ẹjọ eh, eh, ṣé wá kó so mi nàbẹ ẹjọ orí burúkú ẹjọ òṣì lẹfẹ wá máa bí mi ṣé wá sympathize pẹ̀lú mi nàbẹ òṣì ọ̀rọ̀ lẹfẹ bá mi sọ mi bàyà bẹ́ẹ̀ òun ni question orí burúkú tẹ́ ẹ bí mi gan-an. Ah, ah, ah, ó ti padà yé mi ṣe ti rí pé ọ̀rọ̀ méjì àtọmọ yóò ṣe dá sí ṣọmọ tí bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú kọ́ ló tún mú wa bú yìí dúró náà kí ló dé tí wọ́n mọ ìyá tara ẹ̀ náà ẹ́ fa àti ẹ̀ mọ̀ pé pàtí bàbá ẹ̀ wà láyé kò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu kò dáa kò sí nǹkan kan tó fi dáa ṣó yẹ kí ìwọ ọmọ náà tún wá mú wá bàbá ẹ ṣó yẹ kó o jọ bàbá ẹ ìwọ ọmọ yìí. ṣé tí mo bá jọ bàbá mi ṣé bàbá yìí ni kí n jọ àbí bàbá tiyín ni kí n jọ. Ah, ẹ wo ẹ fi mí sílẹ̀ o mm. ẹ fi mí sílẹ̀ o pé ẹ nífẹ̀ẹ́ wa tẹ́lẹ̀ náà ẹ fẹ́ kó kú wọ́n dẹ̀ ti kú fún yín ẹ ti pa wọ́n jẹ kò sí problem ṣùgbọ́n o irú rẹ báyìí a kárí fún yín eh, lẹ́yìn ah! kọ̀ọ̀kan ọjọ́ ọ̀dẹ̀ ní jìnnà síra wọn. Ah, ó ti yé mi ó ti sọ fún ìka tó wá ẹ̀ dìde já máa lọ. ó ti padà yé mi ṣé ẹ̀yin tún ṣì jókòó ó dà o. ó ṣọmọ gidi ó ṣọ̀bọ ẹni rẹ lẹni bí ó ṣọ̀bọ lẹ. bí ó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín kí olúwa kí ó wà pẹ̀lú yín. pásọ pásọ ẹ jọ kò yọ lọ ẹ jọ mo bẹ ẹ máa rántí ẹ pé ẹ wo mo ti ṣe tán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú yín àti níwájú olúwa padà tó yẹ yìí ẹ jọ ẹ sì jẹ jẹ ká wọlé. ẹ bẹ ẹ má wulẹ̀ jẹ ká wọlé àkàlẹ́ mi mi ò dẹ́nu mi ò tọrọ wájú yín kò tọrọ wájú olúwa ẹ jọ bí ìtẹ̀jú ẹ jọ tó lọ fún mi ẹ ṣàánú mi. Túndé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti di Christian ó ti di ẹ̀dá tuntun ah. ẹ wo ohun àtijọ́ ó ti kọjá lọ ẹ ti ka òun. pásítọ̀ ṣẹ́rí mi tẹ̀ wò yìí ah. ọmọ onílé ọlọ́nà ni ẹgbẹ́kẹgbẹ́ bẹ́ẹ̀ group èmi náà fẹ́ ṣe bí àwọn ẹgbẹ́ mi òun ló sọ mí di nǹkan tí mo dì í hmm. ẹ wàrà mi fún yín pásítọ̀ ẹ jẹ́ wò bẹ́ẹ̀ wò mí mo ti pa ìyọ̀rí dáadáa bẹ́ẹ̀ ni mo ti jalè rẹpẹtẹ ṣe ní olè tọ́jà recently rọ́bì tọ́jà ní Abis bank mo wà lára wọn. Jésù Kristi ẹjọ́ tó lọ lọ́wọ́ mo ti jẹ́wọ́ fún ẹ mo ti jẹ́wọ́ mi níwájú ẹ bá mi bẹ̀ ẹ bá mi ṣàdúrà fún wa fún dáàdì jẹ́ mi ẹ mo ti dẹ́ṣẹ̀ ẹ jọ bá. Mr. Tunde, you are under arrest. Ah, stop ẹ ṣe please respect yourself please corporate. Mr. Tunde ẹ please police station wọlé tiwa. ẹ eh, iléwé ẹran police station. iléwé ẹran kò sí wàhálà èmi move it. máa you are wasting my time move man. Baby, baby, Kristi ìpààyàn. rebe rebe ẹlẹ́nu rẹ ọ̀dẹ̀ bóde rèébé. ṣé ẹ kó tí wọ́n kọ̀ wá bí. pẹ̀lẹ́ kó àmúmọ́ra iwájú tí bàbá ẹ dojú kọ ada ṣọwárẹ́yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ o wo kéṣìṣì pọ̀ ńlẹ̀ gan nínú fámìlì wa o rẹpẹtẹ àmọ́ èyí tó jẹ́ ti tiẹ̀ gan bẹ̀ òun làwa bẹ̀ sọ. So ṣó mọ̀ yìí pé ìyàwó tí bàbá ẹ fẹ́ ìyàwó thirty six ni bàbá ẹ fẹ́ ọmọ forty seven òun ni bàbá ẹ bí o àmọ́ àwọn forty seven ọ̀hún o márùn péré la rí nínú wọn o márùn ni o àwọn márùn tó tá a rí gan pàápàá ìjà ni o ìjà ló fi jà tún ká o bẹ́ẹ̀ ni ìwọ nìkan ló wá kù nínú wọn. àbí ah. <laughs> èmi tiẹ̀ wá gbàgbé mo fẹ́ béèrè forty seven yẹn ṣóun ni last number ni àbí forty eight lòun wà. ah ò parọ́ tó ló eh, eh. sówó jẹ́ mú bọ́ jẹ́ nǹkan o one two three òun ni forty seven Ah, ló kéré jọ òun làbí gbẹ̀yìn. ewo go laboro máa tójú oníkà mẹ́sàn-án kà gọ́gọ́ nǹkan tó bá fẹ́ sọ ni kẹ́ ẹ sọ abẹ́wò ni ìyàwó thirty six ọmọ forty seven kí ló ṣẹlẹ̀ gọ́gọ́. wọ́n sọ̀rọ̀ àdẹ̀bàbẹ̀ wọ́n ní wọ́n ló jọ bàbá ẹ̀ jù kò sẹ́ni tó lè wú àwa ṣì ń wò ó láti fẹ́ gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ni ó tiẹ̀ ti wá jẹ́ kó rọrùn báyìí ìrọ̀rùn ti dé báyìí láti gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ fún ẹ. ẹ wo nǹkan tẹ bá ní sọ ni kẹsàn kẹ tó máa ká lòlù. ọ̀rọ̀ tó wà lẹ́yìn tiẹ̀ ti níyanjú kò le rárá sórí ilẹ̀ tí bàbá ẹ̀ kọ́ lélẹ́yìí ilẹ̀ mọ̀lẹ́bí ni a dẹ̀ ti lọ sí kóòtù nígbà tá a dé kóòtù wọ́n sọ fún wa pé níwọ̀n ìgbà tí bàbá ẹ bá ṣì wà láyé òun ló lẹ́tọ̀ọ́ sórí ilẹ̀ yìí o àmọ́ tó bá ti kú kò lẹ́tọ̀ọ́ sórí ilẹ̀ yìí mọ́ bàbá ẹ dẹ̀ ti wá kú báyìí nítorí náà kó ẹrù ẹ kó jáde torí kó lẹ́tọ̀ọ́ sí ah. orí ilẹ̀ yìí a fẹ́ gbé ilẹ̀ yìí fún ah. dìbẹ́lọ́pà. Ah. nígbà tẹ wá bá mi sí tẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ wá sí pé kí n kúrò ní bàbá mi bó lẹ fẹ́ kí n kó lọ. ibi ìpàdé olóko lè lọ. boundaries gbogbo ẹbí fọwọ́ sí pé pẹ̀lú agbélọ́dẹ lọ́kọ̀ọ́ ló sì eléyìí gbélọ́dọ̀ tó bú mi tó bá yá mi tó túbọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí mi kọ́ ló ti yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan sí lọ́wọ́ yìí. Mr. Badru ṣé mo bu yín. o ò bú mi oríkì mi ni gbòǹkà lólu. ebú mélòó gan mo ti bu yín gan tẹ́ sọ di bàbàrà bí pé ẹ gbọ́ pé yọ̀ọ̀kan bu yín ọ̀rẹ́ mélòó mo ti bu yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ. o bu wa o fún wọn wa lómi. àbí. rebe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò le rárá rárá tí ẹ̀gbọ́n mi tí wọn bá gbà kó gbọ́dọ̀ tà wọn máa bọ́ lé mi àyè pọ̀ rẹpẹtẹ ń yàrá kó máa ṣayé ẹni kò sí wàhálà. ẹ fẹ́ gbà ìkìlì ṣé ilé tí tó pé ìkìlì dá ìdúró wà. ó ah! padà fún ọjẹ́ fún yẹn ogun láyé ni fún wọn wọ́n yẹn ń gbá lórí wọn rè eh. bí epo gbóná eh. tó bá ní good morning sir eh. adi rárá o ẹ káàárọ̀ ni ẹ pé ìgbà mọ́jú kankan sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló bá fẹ́. ẹ̀yin àǹtí mi ẹni sùn àbúrò yín náà ni mo jẹ. ọ̀dà àgbọ̀dọ̀ fẹ́ rọ. èèyàn ní láti gbọ́ ọkọ̀ tó ń sọ kéèyàn lè mọ̀ ọkọ̀ téèyàn máa sọ sí. mo kọ̀ bẹ́ẹ̀ lásán. má bínú má bínú kí ló kọ̀ á ń sìn àǹtí mi lẹ jẹ. àwa àǹtí ẹ ṣó sọnù ẹ ló jábọ́. tún sọ àǹtí mi ọmọ kékeré ni mi ọmọ nineteen years ni mi. mo ti ẹ̀ wú ni má bẹ̀yìn wà yunifásitì. àwa àǹtí ẹ ẹni ṣubú o ṣèṣe kó fẹ́ wá dóògùn lẹ̀ àbáǹtí fẹ́ wá dóògùn sílẹ̀ ṣé o ní wá láti wá báyìí pé kẹ́ last time ẹ jọ mi ò rí lè ṣe rí ọ̀bẹ mo ti change àmọ́ mo change kò sí ẹjọ́ but nǹkan tí mo tẹ̀ wá torí ẹ̀ wá ni pé mo fẹ́ kẹ́ ẹ dà mí mọ́ ọ̀tọ̀ ah, ah. mo fẹ́ kẹ́ help life mo fẹ́ kẹ́ kájọ máa hang out kájọ máa jáde tó bá jẹ́ parole tó bá jẹ́ runs tó bá jẹ́ sugar daddy aristo má blend. ìjọ ah, wèrè ní ẹnu gidi tí lórí burúkú ní ẹnu wàlá yìí. jọ àwọn ẹ̀tí ìbẹ̀ wò làrísítò. ó sọ mi o. kí wàá tọrọ wá sùkúl láti wá kàwé. o ò rántí mi àbí èmi ló kú lọ́jọ́ tó lè ní eléyà rẹ̀. mo rẹ̀ wọ̀ lágége o. tó bá kọ́ sí ẹ kúrò mi bàtà. àwọn àrísò ó dùn mí pẹ́ mi ìrísò ó dùn mí pẹ́ mi ìrísò ó dùn mí pẹ́ mi ìrísò. Sister Rebecca, ṣe ọlọ́run kí ó wà pẹ̀lú yín. Mo ti gbọ́ nípa yín dáadáa àti ẹ̀yin àti dáàdì yín. Gbogbo ìwà pálapàla tẹ́ ń hùn lù ìwà kò kàn mí ìwà kò sẹ́ni tẹ́ lè bú kò sẹ́ni tẹ́ lè tẹjú ẹ̀ mọ́lẹ̀ bíbélì tẹ̀ sọ pé òun ò nífẹ̀ẹ́ sí onígbéraga pé torí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbéraga ìparun kì í jìnnà sí irú wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ò ní wòye abẹ́ wáyè tó lè máa gbé nínú chọ́ọ̀chì. ẹ máa gbà mí sí church oh my god thank you bless you but on one condition ni o gbogbo pálapàla ìwà tẹ̀ ń hù yẹn ẹ máa kí ọwọ́ ẹ̀ bọlẹ̀ wọ́n máa máa rí ìwà ọmọ ọlọ́run lára yín ọ̀rọ̀ ọmọ ọlọ́run wọ́n máa máa gbọ́ lẹ́nu yín gbogbo nǹkan tẹ́ ẹ lè ṣe tó lè mú inú ọlọ́run bàdùn sí nìyẹn ti gbọ́ sá ẹ ṣe gan really appreciate God bless you àti pé ó tiẹ̀ ti sún èmi náà gan mi ò mọ̀ bí àwọn ogun ìdílé ló ń jà mí Mr. Rebecca ogun ìdílé kan kò jà yín ẹ lẹ́ ń fogun jara yín torí gbogbo ìwà tẹ̀ ń hù òun ló ń mogun jà yín tí ìwà bá ti bọ́ ní ọwọ́ ènìyàn ó ti di dandan gbogbo nǹkan ló ti bọ́ lọ́wọ́ ẹ̀ torí gbogbo ẹni tó yẹ kó fẹ́ràn ẹ̀ gbogbo ẹni tó yẹ kó ṣe láàánú gbogbo wọn ò ní lè súnmọ́ nígbà tí ò bá ti ní ìwà ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ní ìwà tó dẹ̀ ní ẹ̀sìn àá jésù kristi gan fẹ́ rí èèyàn bẹ́ẹ̀. má tún wà ara mi ṣe má bẹ̀rẹ̀ sí máa wà ọmọlúàbí because ojú tèmi kan ti já ìwà yìí náà ló lé mi kúrò nínú àwọn fámìlì mọ̀mí síbi tó lé mi dànù síta mo tún dọ́dọ̀ ti bàbá mi náà nǹkan kan náà náà làwọn náà tún tà mí dànù débi pé mo níbi tí màá gbé ẹ tún wá gbà mí olùwọ́ ṣe lè promise yìí pé láti wákàtí lọ màá jẹ́wọ́ ọmọ gidi fún yín ẹ ṣe kó. jésù àwa pẹ̀lú ẹ̀ ṣòro pé ìwà wa ṣe kókó lóòótọ́ báyìí èèyàn gbọ́dọ̀ tọ́jú ìwà ẹ̀ gbogbo ibikíbi tó bá ń lọ tó bá ti tọ́jú ìwà ẹ̀ tó jẹ́ kọ́wọ́ gbébi tó ń gbé mo nígbàgbọ́ pé olúwa á wà pẹ̀lú ẹ̀ jésù kristi jẹ́ ká gbàdúrà jésù kristi ọlọ́run olùgbàlà wa ọmọ rẹ ó ti jáwọ́ ní gbogbo kọ́tọkùntàn tó wà lára ẹ. ọ̀dọ̀ rẹ̀ o ni mo sá wá ẹgbẹ̀rin ọ̀dọ̀ rẹ̀ o kí ló ń ṣe sista Bíọ́lá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n kàn wà mú dí wọn ọ̀gbẹ́ni kankan sọ wọn ọ̀gbẹ́ni kankan ṣeré èmi náà notice o láti bẹ̀jú mẹ́ta yìí ọkọ̀ ń kárí bọ̀ọ́nù lásán ọkọ̀ ń lómi ìrọ̀dá sáà. well ọlọ́run àbá wa dá sọ̀rọ̀ ayé rẹ̀ ṣe ó dùn wọ́n nínú adé dùn gbogbo wa náà ni. àmì ó ọ̀rọ̀ aládùn. torúkọ rẹ ṣe ń gbórú. sir. Ah. Yes, sir. Sister Biola. Yes, sir. Ṣé kò sí nǹkan kan? Yes, sir. Ìwọ́kọ̀ Jésù kò ní sí aburú. Yes, sir. Sister Biola, Yes, jọ̀ọ́ mo ṣàkíyèsí yín kan pé gbogbo ìgbàlẹ̀ máa ń gbàdúrà fún ọkọ àfẹ́sọ́nà. Tẹ̀ máa ń gbàdúrà yẹn ní kíkan ní kíkan ní kíkan. Àmọ́ mo ṣàkíyèsí ìgbà tí. Mr. Túndé ti wọnú ìjọ ẹ̀ wá àdúrà yẹn ti reduce púpọ̀ tẹ́ ẹ̀ fi bẹ́ẹ̀ ṣe mọ́ mo rò pé mo ti rọ́kọ ní sáà because I love him. <laughs> Sista Abiola ìfẹ́ lẹ́yìn sọ ah, ẹ béèrè fún ẹ̀mí mímọ́ kí ó tọ́ yín sí ọ̀nà lórí ẹ̀yìn èmi á ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé dájúdájú brada túndé kì í ṣe ọkọ yín ṣùgbọ́n o láìpẹ́ láì jìnnà ọkọ yín máa dé ọkọ yín náà wà níbi tó ti ń gbàdúrà láti lè pàdé yín bẹ́ẹ̀ náà ṣe ń gbàdúrà ẹ̀ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ ẹ̀yin àti ọkọ yín ẹ fojú kanra yín. ọ̀rọ̀ ẹkún kọ́ ni èyí tí ó kàn yín èyí tí ó kàn náà ni pé kẹ́ má tún fi àdúrà sílẹ̀ kẹ́ túbọ̀ tẹra mọ́ àdúrà mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tẹra mọ́ àdúrà yẹn náà lọ́kọ yín ṣe ń súnmọ́ yín ẹ ní ìfọ̀kànbalẹ̀ nínú olúwa ẹ gbà pé jésù ti ṣetán láti ṣe fún yín ní èyí tí yóò mú ìfọ̀kànbalẹ̀ bá yín àdúrà ni kẹ́ máa ṣe ọkọ yín ti dé tán ní orúkọ jésù jésù ló ṣe wọn. ṣẹ́yìn náà rí ń sìn àwọn sisters jẹ́ kí n mọ̀ pé ìwà yín ti yàtọ̀ gbogbo ìṣesí yín ti yàtọ̀ ẹ̀yin náà rí i pé èèyàn kì í dúró ti ọlọ́run kí ó má rí ìyàtọ̀ nínú ìgbésí ayá rẹ̀ gbogbo ogun tó ti ṣẹ́ kò ní lórí yín mọ́ gbà. jam registration slip rẹ sà fún oh my god thank you thank you lord jesus gbogbo àwọn lè ṣe mọ gbogbo details mi sà. ìtumọ̀ kò béèrè nìyẹn gbogbo ìgbà tí mi béèrè nin yẹn o level ẹ full names ẹ àwọn iṣẹ́ tèmi fẹ́ fi ṣe fún ẹ nígbà yẹn ni mo ṣe ń béèrè. wow. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ jésù pé ó fún wa ṣe ah, and most preferred course accounting oh my god i'm super excited thank you sir. Emi ò mọ ẹ̀ẹ́n tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ ṣùgbọ́n bíi tí ẹ̀mí darí mi gbà òun lèmi lọ fún ẹ̀yin so tó bá mójútó education ẹ̀ dáadáa inú wa máa dùn ah. mo lọ síwájú ẹ̀ wàá jẹ́ ìyangàn fún àwa àwa náà lè fi yan gan ní orúkọ jésù àṣeyọrí ló máa ṣe. àmì jésù àmì ẹ ṣé gan sir dájú mi mo mú ìfẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan thank you thank you so much god bless you oh my god oh my god pastor ẹ ṣé gan sir god bless you ah adúrúkọ bá ìfẹ́ mi ah thank you lord mo ti pa á mo ti padà sọ́dọ̀ rẹ o bàbá. bàbá ló pè mí pé kí n padà èmi ti padà sọ́dọ̀ rẹ o o bàbá bàbá ló pè mí pé kí n padà èmi dẹ́dá àgbà mi o làgìjù ayé o ọ̀dọ̀ rẹ̀ o ni mo sá wá ẹgbẹ̀rin ẹ̀kọrin ọ̀dọ̀ rẹ̀ nígbà látẹ̀ ò ká wọn lè rí o nígbà gbogbo rẹ̀ bá ṣẹlẹ̀ tán lẹ̀dá tó rántí ẹlẹ́dà rẹ̀ o tún wà ṣe o tọ́nà rẹ̀ ṣe o torúkọ rẹ̀ ṣe ń gbórúkọ ẹni nìjẹ́rí ẹni lókè rere o dandan rẹ̀ o ni mo sá wá. corazón.